Everybody watching me now, shout hallelujah. Hallelujah. If you know, if you want to know the you know the appreciate of God, shout hallelujah. Hallelujah. If you know God is alive, Class for Jesus. Class for Jesus. Say thank God. For I'm living now. So I'm living now. Uh, by the grace of God, I live. Uh, clap for Jesus. Clap for Jesus. Say good morning, Jesus. Good, morning, good evening, Jesus. Good afternoon, Jesus. Shout hallelujah. Hallelujah. Say, God is good. All the time. Father of all father. You are the father of all father. You are king of king. You are the lord of lord.

who protect the whole world. Accept our time in the name of Jesus. Amen. I, I appreciate your effort in our life. For the protect our life either you go out or you are be on you are you are be in in, in, in our house. Bí ẹ ṣe pa ní jáde àti ìlú During the time I sleep. Nígbà tá a bá sùn. During the time I wake up. Nígbà tí a jí. During the time you are going out. Nígbà tí a jáde. You are the protector. Ìwọ ni ààbò wa. You are the protector. Ìwọ ni ààbò wa. I know you are the father of all father. Ìwọ ni bàbá gbogbo àwọn bàbá. I have appreciate you. mo dúpẹ́ lọ́wọ́ rẹ. you are appreciate you. a fi ọpẹ́ fún mi. you are a good father. o dára lọ́pọ̀lọpọ̀. you are a good father. baba tó rere ni ọ. you are a good father. baba rere ni ọ. I appreciate you. mo dúpẹ́ mo dúpẹ́. in all our, our life. ní gbogbo ayé wa. you are appreciate you. a dúpẹ́ o. you are about our life. a gbọ́ you are about our head. a dẹ́rù wa bá fún ọ for you. atẹríba fún nothing you are doing. fún gbogbo iṣẹ́ tó ń ṣe. you are thing or uh, you are doing. fún iṣẹ́ agbára tó ṣe adúpẹ́ o. I appreciate you. mo dúpẹ́. all you are watching me. gbogbo ọkàn tó ń wò mí. appreciate God. ẹ sí dúpẹ́ lọ Ọlọ́run. you are be alive today. pé wà láyé lónìí. many people dead. ọ̀pọ̀lọpọ̀ ló ti kú. many people in hospital. ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé ìwòsàn. many people in the in the prison. ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ọgbẹ̀wọ̀n. many people in the graveyard. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú. so to be alive today. láti wà láyé lónìí. it is a glory for God. ògo ni fún ọlọ́run. it is a glory for God. ògo ni fún olúwa. it is a glory for God. ó jẹ́ ògo fún olúwa. appreciate it ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ máa dúpẹ́ gbogbo àlàyé ọkàn ẹ máa dúpẹ́ níbi tí ẹ wà ọlọ́run gbogbo àwọn ọlọ́run. ó oh mà ìsínkapa appreciate it. ẹ jẹ́ ká dúpẹ́ ẹ máa dúpẹ́. ọkùnrin yà see me in anywhere in the whole world. gbogbo làyọ̀ kan tó ń wò mí ní gbogbo ẹ máa dúpẹ́ lọ ọlọ́run báyìí. there is no other God. kò sí ọlọ́run mìíràn. except Christ. òun Jésù Kristi nìkan ni. who died. ẹni tó kú. and rose. tí sì jí dìde. and go out to the heaven. ẹni tó sì gògè yọrun. they come back. ẹni tó sì padà bọ̀ ní èkejì. everybody everybody expecting God in the second coming. àwọn òun sì retí bíbọ̀ kejì. you come with fire pẹ̀lú iná. you come with fire. ó ń bọ̀ pẹ̀lú iná. you come to judge the, the, the whole world. láti dá ayé yìí ní ẹjọ́. father i appreciate you. olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. i respect you mo dúpẹ́. you are we are space I, I, appreciate you. a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. I know. mo mọ̀ wípé. you are the father of our father. ìwọ ni ọlọ́run ọba bá gbogbo àwọn baba. appreciate you. mo dúpẹ́ o. I bow I bow for you. mo tẹrí mi bá. I bow for you. mo tẹrí mi bá. everybody bow for you. gbogbo alayọ kan tẹrí bá. all people are bow for you. gbogbo alayọ kan ló tẹrí bá. I appreciate you. mo dúpẹ́ olúwa. you are good God. o ọlọ́run tó dára. you are God of all God. ọlọ́run gbogbo àwọn ọlọ́run. I know. mo mọ̀ wípé. you are do everything o lè ṣe gbogbo. you are do everything. for all creatures. fún gbogbo àlàyé ọkàn. you are do for everything. ìwọ tó ń ṣiṣẹ́ yẹn ni. all the whole world is under your under your hand. gbogbo àlàyé ọkàn ló wà ní abẹ́ I appreciate you. o ṣe olúwa. all the people. gbogbo àlàyé ọkàn. in the whole world. ní gbogbo àgbáyé. they be under under your under your feet. wọ́n wà ní abẹ́ ìṣàkóso ìwọ o oh, father of all father. baba gbogbo àwa. I appreciate you. mo dúpẹ́ o. I appreciate you. Mo dúpẹ́. I I appreciate you. Mo dúpẹ́. Everybody you are seeing me appreciate God. Gbogbo ọ̀làyé ọkọ̀ tó ń wọ̀ mí báyìí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tí ẹ ẹ máa dúpẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn. We are we are we are worship you. You are the father. Àjọsìn sí ọ wọ ni oh bàbá. We are worship you. Àjọsìn sí ọ. You are be alive. O pé o àláyè. Accept our time in the name of Jesus. Amen. Gbọ́pẹ́ wa lórúkọ Jésù. In Jesus name I pray. Amen. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. If your are alive, hallelujah. hallelujah. If I if I if I know God is good, shout hallelujah. Hallelujah. So God bless everybody. Amen. So good morning everybody. Carol. Good afternoon, everybody. Good evening, everybody. Good night, everybody. God will bless all you. Two weeks ago, you will not see our Facebook. By the grace of God, we are, traveling to mountain for the revival. So you are coming fresh now. By the grace of God, you will know that God is alive. a mọ̀ pé ọlọ́run wà láàyè nítòótọ́. today is your day. òní ni ọjọ́ tirẹ̀. today is your today is your turnaround for you. òní ni ọjọ́ ìyípadà sí ìrẹ́fọ́. so I, I appreciate you to call me that baba I don't see you on Sunday I don't see you on Wednesday on on Friday. inú mi dùn pé I expecting you. ẹ pè mí pé ẹ rí mi. Please, I apologize. Àmọ́ we are going to the mansion for prayer and the revival fún ìsọjí ńlá. God bless you. Many people see our program in the night in our Nigeria time by twelve to one, one to two, two to three in our mountain, mm, mountain of mercy. So, mm, mountain of mercy. So God bless you. So don't annoy with our our program. ẹ má bínú sí you you will enjoy our life. ẹ ó enjoy our program. so you will see glory of God that the Jesus. by the grace of the glory we must cover your home. by the grace of God. the fire of Holy Ghost will come to your home. you live with you. by the grace of God you set your your case. yóò sì yanjú gbogbo ìṣòro yín. by the grace of God. nítorí ọ̀fẹ́ ọlọ́run. you will move forward. ó tẹ̀síwájú. all blockage must. gbogbo ìdíwọ́ yóò kúrò. consumed by fire and the name a ó fi iná jó lórúkọ Jésù. by the grace of God. nítorí ọ̀fẹ́ Kristi. you have a great testimony. ẹ ó ní testimony ńlá. in Jesus name I pray. lórúkọ Jésù God bless you ọlọ́run kó bùkún yín so gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá níbi gbogbo tí ẹ ti ń wò wá lọ́kùnrin both male lóbìnrin and female ló ń lé àti lálejò ẹ ṣe ẹkú iṣẹ́ thank you appreciate yín láti pè wá we appreciate you for calling bẹ́ẹ̀ rí wa ní ìgbà kan ẹlòmíín wà tí ẹ bẹ́ẹ̀ bá tẹ́ ẹ lọ àìmọye èèyàn níbẹ̀ lórí facebook tí ẹ tí ẹ rántí ẹ ṣùgbọ́n a dúpẹ́ pé ẹ rántí wa ẹ sì pè wá pé kí ló dé o kò sí wàhálà iṣẹ́ ló tún tẹ̀síwájú so pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run a wà ní ọ̀sun state bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn so a tún padà dé ẹ mo sì gbàdúrà pé láàrin àkútà bá tún wà nílé ẹ tún máa retí wa ní ọjọ́ friday ní ọjọ́ sunday sunday lágbára ọlọ́run. sunday by the grace of God. ní nine to nine to ten. about nine to ten. ẹ máa gbádùn wa. you are going to enjoy Sunday. nine to ten. nine to ten on sunday. ẹ má gbàgbé ẹ fi don't forget put it in mind. nine to ten. nine to ten on sunday. lágbára ọlọ́run sunday. by the grace of God on sunday. on wednesday. on wednesday. Uh, six. by six pm. by six thirty. six thirty. so títí di. Uh, seven seven thirty so ẹ máa rí wa wò ẹ ṣe púpọ̀ thank you so much I appreciate yín kan agbára ọlọ́run ẹ ò ní kú èmi náà ò ní kú jàmbá ò ní ṣe wá àánú máa bu èmi àti ẹ lórúkọ jésù ẹ rí ògolo ògo nìkan kọ́ ẹ wọnú ògo ẹ wọnú ọlá ńlá ẹ wọnú ìyanu lákòókò lọ́lúrú yìí ó rí tí ẹ ṣe wà lówó wà lọ́lá wà ní ipò ògo máa bù ọ́ aṣọ ògo bù ọ́ bó o ṣe ń wò mí lórúkọ yìí aṣọ ògo bù ọ́ ẹ̀gàn rẹ̀ sì tán all your all your approach you will not see more by the grace of God thank you everybody thank you mami thank you daddy God will bless you thank you a lọ sínú ọ̀rọ̀ ọlọ́mọba yìí ohun tí a fi ń sọ̀rọ̀ fún ẹ̀yọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ wò. For lè wà nínú facebook ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn à ń sọ̀rọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run lórí ìkọ̀nọ́mà it's a common language Abnormal thing. it's a common language. ó jẹ́ èdè tí ó jẹ́ kọ̀ọ̀kan náà. yorùbá can say kọ̀nọ́mà. yorùbá can say konoma. everybody can say konoma. anybody can say it's na abnormal. what do you mean of konoma. kí ni what is kí ni ìtumọ̀ abnormal. Uh, abnormal yìí. this abnormal. if you hear in English in, uh, in Yorùbá. àti ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì. so ohun tó jòyè ènìyàn lọ. is what is beyond human comprehension. ohun tó ju ọgbọ́n ènìyàn lọ. is beyond human reasoning. ohun tí kò tí apá ènìyàn kò ká. is what man cannot handle. n tí èèyàn lè sọ pé kí ló ń ṣẹlẹ̀ yìí. that one man will be wonder what is. yálà ní rere. is that for good. tàbí ní búburú. or for evil. ẹ uh, e beyond capacity of human being. ó kọjá agbára ènìyàn. is beyond knowledge uh, human knowledge. ó kọjá òye ènìyàn. is beyond ability of human being. ó kọjá ipá àti agbára ènìyàn. is beyond beyond human imagination. ó kọjá ohun tí ènìyàn lè rò. so kò kẹ́ ṣe ń tẹ̀yàn lè fi ọgbọ́n orí rò it is not of imagination. tí fi ojú rí pé ah ah. it is not what you cannot even you cannot even see. tí a bá wo. by the time you observe it. ohun tá à fojú rí. what we see. is not normal. ó oh, yẹ abnormal. it is not normal. ó jẹ́ abnormal. it is not normal. kò normal rárá rárá. so if you say it is not normal. tí a bá sọ pé ó jẹ́ nǹkan tí kò normal. nígbà tí èèyàn bá jí láàárọ̀. when you wake up in the morning tí gbogbo ènìyàn kú. and every soul have died. tí ń kó jáde. and they are bringing up. kò normal. it is not a normal thing. èèyàn ń kú. people die. ṣùgbọ́n kèsè bíi ta but it is not like that of. ẹ rí i pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ kò normal. it is not a normal thing. gbogbo àwa táyé èjì wa lọ bí ẹ sọ pé láti one láti ní ọdún kan. like one year. títí hundred years. hundred years. kò sẹ́ni tó lè rẹ́kọ́ọ̀dù pé eléyìí ṣẹlẹ̀ lágbàáyé. nobody can record that such a thing has happened. in the whole world. ní gbogbo àgbáyé. káwọn èèyàn máa kú pé pé pé. that people were just dying like fowl chicken. láìsí pé bí plane já gan ni yéèyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. even if plane boy gan it is a number of people. bí mọ́tò bá láti omi yéèyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. even if uh, uh, motor get accident it number of people that will. bí aeroplane bí eh, railway bá ní tó ní ó ní yéèyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. even if the railway have accident there is a lot of. ṣùgbọ́n lukọ̀ kan. but each nation. Eh? thirty thousand ten thousand and they ènìyàn wọ́n sì múlẹ̀ wọ́n á jí wọn ti doctor agbára doctor the eh, doctor cannot handle it anymore. matron sir. even all the matron. doctor nurse you all. all the nurses they cannot. ó tell everybody do ẹ̀mí ẹ̀. everybody were trying to deliver escape from their soul kò nọ́mà. ká wá sọ pé gbogbo ayé tá a wà nù rẹ̀ yìí o. let us say all the whole world now. baba brothers and sisters. torí omi lọ́wọ́. that is upon him ó sì ń sa eré. and is running. a sì kọ́ ilé gíga gíga gíga gíga sí lọ. great great mansion. both nigeria abroad. both nigeria and ó sì ń sa eré. the world is running. èèyàn ń rìn nú ẹ̀. and people walk on òfurufú ń and the sky is there. gbogbo ẹ̀ bẹ́ẹ̀ is there. àwọn èèyàn ń rìn gírígírí. walking gradually. Uh, bẹ́ẹ̀ sì lòun sa eré. is running. ẹ̀dá alààyè kò sí. and one living soul. kò nọ́mà. It is abnormal. Kò normal. It is abnormal. Kò normal. It is abnormal. Ohun tí ń pè ní kò normal. What we call abnormal. Kìí ṣe ti mẹ́mórì ẹ̀dá àlàyé lè It is not what your memory can contain. Kìí ṣe àwọn mi àwọn mi gan tó ṣẹlẹ̀ sí nínú Bíbélì. People that experience the Bible. Wọn ò gbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀. They do not believe that such thing can happen ọba gan ò lérò. the king does not think about it. èwo leléyìí o. what kind of thing is this. kí la ti pè lè ṣí. what can we name it. ẹnìkan tó yé náà lọ. only one person that understand. ẹni tó yé ni ọlọ́run. it is only God that understand. a rí i pé. we can see that. ọlọ́run bá ezekiel sọ̀rọ̀. God spoke to Ezekiel. ẹ máa lọ sí ibẹ̀ kẹ́ ẹ máa sílẹ̀. nínú ìwé ezekiel. the book of Ezekiel. thirty five thirty seven. thirty seven ọlọ́run bi béèrè kan. God asked him one question. ẹni àkọ́kọ́ tí mo rí inú tọ́yà àdọ́ ọlọ́run lóhùn fún rẹ̀. the first person that said that answered God. ọyà àdọ́ ọlọ́run lóhùn. he answered God. ìwọ ló lè mọ̀ o. you are the only one that can know it. nínú ìwé Ezekiel. book of Ezekiel. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. thirty seven. thirty seven verse one. verse one. ẹ kà díẹ̀. ọwọ́ olúwa wà ní ara mi. ọwọ́ olúwa wà ní ara mi. ó sì mú mi jáde nínú ẹ̀mí olúwa. ó mú mi jáde nínú ẹ̀mí olúwa. ó sì gbé mi kalẹ̀ ní àárín àfonífojì. ó gbé mi jókòó láàrin ó gbé mi dúró láàrin àfonífojì. tí ó kún fún egungun. tí ó kún fún egungun. ó sì mímú rìn yí ká. kí wọ́n gbé yàn lọ tí ò kú. they carry you like cups. kí wọ́n sì tí ò kú. and they open the grave kí wọ́n rẹ̀ gungun la. and they just saw bones. kí wọ́n ní prọfẹ̀tì. and the prophet. prọfẹ̀tì ọlágúnjú. prophet ọlágúnjú o. àwọn egungun ilé di ó lè yèbí. can this bone rise again. ẹja gbọ́n tí bàbá wa wí. ó sì mú mi rìn yín wọn ká. ó mú mi yín àká. sì wò ó ọ̀pọ̀lọpọ̀ ń gbẹ ní gbangba fonífojì. ọ̀pọ̀lọpọ̀ gbẹ lot of people. ọ̀yàmà. sì kíyèsí. sì kíyèsí. wọ́n gbẹ púpọ̀ púpọ̀. wọ́n gbẹ púpọ̀ ìyẹn kò tiẹ̀ sí ẹran ara kankan níbẹ̀ mọ́. there is no flesh upon them at all. kò sí nǹkan kan níbẹ̀ mọ́. there is no more flesh upon them. láti ẹ njẹ́ òfin sí ẹran ara bó ni àwọ̀ ṣe rí. it's just a skeleton there no. àwọ̀ gan ò sí níbẹ̀ mọ́. flesh at all. gbogbo nǹkan ni ò sí níbẹ̀ mọ́. life. ọlọ́run á béèrè pé. God now ask the question. kí ló wí màmá ó sì wí fún mi pé. ó wí fún mi pé. ọmọ ènìyàn. ọmọ ènìyàn. egungun wọ̀nyí lè yẹ. egungun ìwọ̀n lè yẹ bí. èmi sì wí pé. èmi wí pé. olúwa ọlọ́run. ìwọ ọlọ́run ọlọ́run ìwọ ni ó lè mọ. ìwọ ló lè mọ bó o lè yẹn ṣe lè mọ egungun rẹ tí ó padà dà ààyè. bó o ní tó ti kú láì mọ iye ọdún á sọ pé yóò di ààyè. báwo lè egungun gbẹ yóò ṣe ráìsọ. báwo ni tí orí ti gbẹ tí ẹsẹ̀ ti gbẹ tẹ́tí ti gbẹ ọrùn ti kán dà yóò ṣe àṣọ papọ̀. ṣùgbọ́n. But bíbélì wípé ènìyàn lélẹ̀ ìṣòro fún ṣùgbọ́n fún ọlọ́run ohun gbogbo ní ṣíṣe almighty ènìyàn lélẹ̀ ìṣòro fún ṣùgbọ́n fún ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ọlọ́run wípé èmi ni olúwa ọlọ́run gbogbo ẹran ara kò sọ pé méjì o sáà lè ro nǹkan just one thing. tó ṣòro fún mi bí. that is hard for me. ìjọ nǹkan wà. is there anything. tó ṣòro fún mi. that is hard for me. kò sí tó ṣòro fọlọ. nothing that is hard for God. ó olúwa. is the lord. ó ní is the alpha. ó omega. omega. ó bẹ̀rẹ̀. is the beginning. ó ń and the end. ẹnì kò lè wádìí ẹ̀. nobody can search him out. ọjọ́ pọlọ wa lọ. is beyond our knowledge. là ń pè ní kò normal. that is what we call abnormal. it is not normal. that is what we call abnormal. it is not normal. ìyẹn pé kò bá mú. kò bá mú kò ṣe kò bá mú bàbá mi ká ní no ah, prophet Olagunju this too this thing is too is not normal. àìlè kò bá mu rárá o. Olagunju. I will tell you. Màá sọ fún ọ. This crusade. Àìsọjí yìí. It's not too it's not normal. Ilé ìkọjọ ọgbọ́n Anything I see in your in, in your yard Ohun kan tí bá ti rí ní àyíká rẹ̀. It's not normal. Kò bá mu rárá. Let me tell you. Jẹ́ kí n sọ fún ọ. It is more than memory of human being. Ó kọjá ọgbọ́n àtòyé ènìyàn. Ṣakabatu ara, ṣèketí ara egungun gbígbẹ rẹ bọ bá rí àmì ṣe mi tó. your dry bone if you can shout amen. You don't know how to how to survive. O mọ ọ̀nà àbáyọ báyìí. But my God can survive you in the name of Jesus. Yóò mú ọ jáde pẹ̀lú àṣeyọrí ńlá. God will rise your bone. Ọlọ́run yóò mú kí gbogbo egungun gbẹ To be alive in the name of Jesus. Amen. Kó padà bọ̀ sí ipò lórúkọ Jésù. Kó gba iye. You you you you you believe or not. Bóyá o gbàgbọ́ bóyá o gbàgbọ́. But I know. Èmi mọ̀ wípé. I know a a a I know my God. Mo gbọ́ Ọlọ́run mi. He's a God of alive. Ọlọ́run tó wà láàyè mi. He's a God of all omnipresent. omnipresent omnipotent is a is a in and now father. ọlọ́run yìí. all people you are seeing me now. gbogbo ọkàn tó ń wò mí. you don't is is is don't know how to do it. Mm wọn nírètí wọn sì mọ ọ̀nà àbáyọ by the grace of God. nípòrí ọ̀fẹ́ ọlọ́run. today is your day. òní ni ọjọ́ tirẹ̀. today is your day to rise and shine. òní ni ọjọ́ rẹ láti dìde láti tàn ìmọ́lẹ̀. by the grace of God. nípòrí ọ̀fẹ́ kristi. fire of holy ghost. inú ẹ̀mí mímọ́. we surround you. yóò yí ọ we surround your home. yóò yí ọ we surround your children. yóò yí ọmọ rẹ ká. we surround your your your, your body. yóò yí ara rẹ ká. go I I command the name of Jesus. mo gbàdúrà lórúkọ Jésù. I I I I I pray mo gbàdúrà lórúkọ Jésù lórúkọ lẹ́tẹ̀ ní lọ. Your expectation will grant it in the name of Jesus. Amen. Gbogbo ìrètí rẹ yóò wá sí ìmúṣẹ. All your problem. Gbogbo wàhálà rẹ. You will not see more in the name of Jesus. Amen. Orí mọ́lúkọ Jésù. God turn around. Ìyípadà fún rere. Ṣé turn around. Ìyípadà fún rere. You come to you in the name of Jesus. Amen. Yóò wá sí ọ̀dọ̀ rẹ lórúkọ Jésù. God has. God has. Jésù kìí sí béèrè pé Ọlọ́run béèrè pé. God has ọlọ́run béèrè pé ọlọ́run béèrè pé ezekiel this bone ǹjẹ́ egungun bẹ̀ yìí can live again ǹjẹ́ egungun yìí lè tún wà láàyè mọ́. the skelly say God ezekiel wípé you are the only one ìwọ nìkan ló mọ̀. <laughs> ibi tá a ti fẹ́ yọ topic wa lọ́dún tí wọ́n. that's why our topic is coming out from. only God ọlọ́run nìkan. anything you go on now. ohunkóhun tí o ń là kọjá nìyí nínú gbogbo àgbáyé. only God ló ọlọ́run nìkan. conclusion of the problem. ló mọ ọ̀nà àbáyọ àti àṣeyọrí gbogbo. God know the end of this this problem COVID nineteen. ọlọ́run ló mọ ìgbẹ̀yìn ọ̀nà àbáyọ COVID nineteen nítorí pé. because I told the church on Sunday. mo sọ fún ìjọ ọlọ́run ní ọjọ́ Sunday. HIV is coming this hard wípé it's not finished. àrùn kan ti wá tẹ́lẹ̀ tí ó ti lọ ebola is coming. ebola náà wá kò lọ it's not finished. òun náà kò lọ kò tán. typhoid coming. typhoid náà wá it's not finished. kò tí lọ tán. coronavirus is now. coronavirus náà ti dé. there is no end. kò sí òpin. so the whole world. gbogbo àgbáyé. please and please. mo bẹ̀ lórúkọ Jésù. ready to to serve God now. ẹ jẹ́ ká ṣe tán láti sin ọlọ́run lẹ́sìn. ready to close to God. èyí ká retí láti súnmọ́ ọlọ́run. because something is coming. nítorí pé àwọn nǹkan mi tún bọ̀. sickness must come. àwọn àìsàn mi tún bọ̀ lórílẹ̀ àgbáyé. sickness another sickness is coming. àwọn àìsàn mìíràn tún bọ̀ lórílẹ̀ àgbáyé. because it's the end of the the whole world. nítorí pé ìgbẹ̀yìn ti ń dé bá báyìí. I cannot I, can, I cannot wo mi ò dẹ́rù bá. I'm not causing fear in your heart. I ìdẹ́rùbà. not I'm causing fear on your heart. I don't cause you. kì pé mo ń fẹ́ ẹrù yín. let me tell you. ẹ jẹ́ kí n sọ fún yín. ìṣe revelation of God. ó jẹ́ ìfihàn Ọlọ́run. ìṣe revelation of God. ó jẹ́ ìfihàn Ọlọ́run. in the bible. nínú bíbélì. when you get home. nígbà tí a bá délé. go and see the Matthew twenty-four. ìwé Matthew. ready to read from verse six. láti ẹsẹ̀ kẹfà. because. nítorí pé this house is coming end. nítorí pé òpin ti ń dé báyé. so all all land. gbogbo ilẹ̀ àti orílẹ̀-èdè. God curse it. ọlọ́run ti fi wọ́n bú. all firmament. gbogbo òfurufú. is full of causes. ọlọ́run ti fi bú. let me tell you. jẹ́ kí n sọ fún wọn. all tree. gbogbo igi. is causes now. àti fi wọ́n bú so it's ready. nítorí náà ẹ jẹ́ ká ṣe tán rẹ̀. my brethren the lord. gbogbo ara nínú olúwa. my brethren the lord. gbogbo ara nínú olúwa. the son of God. gbogbo èèyàn àyànfẹ́ ọlọ́run. who know that this this this earth is end. jà pé ayé yìí ó ti lọ sópin. prepare for the end of this heart. ẹ jẹ́ ká gbéradì fún òpin ayé. prepare for the rapture. ẹ jẹ́ ká gbéradì fún ìgbàlàbọ̀ lẹ́ẹ̀kejì. so don't forget my topic. ẹ má gbàgbé kókó ọ̀rọ̀ wa. it is not normal. yẹn pé ohun tí kò bámu rárá. God call everybody to the to God call everybody to the point of worship now. ọlọ́run ti pe ọ̀pọ̀ gbogbo wa pé kí a wá sin òun ní àkókò yìí. if you don serve God now. tí a bá kọ̀ tí a ò sì sin ọlọ́run. you are been in trouble. a ó wà ní wàhálà ńlá o. so by the grace of God. nípa orí ọ̀fẹ́ ọlọ́run. your problem you are facing now. gbogbo ìṣòro tó ń dojúkọ nísìnyí. you will not see monday name of Jesus. amen a ò ní ní mọ́ lórúkọ Jésù. all your calamity now. gbogbo wàhálà ti dààmú yín. must finish in the name of Jesus. amen òpin yóò dé bá lórúkọ Jésù. God of Ayọ̀ babalola? ọlọ́run Ayọ̀ Babalọ́lá. you come with joy joy for you this night in the name of Jesus. Amen. This night. Àṣálẹ̀ yìí. It's a night of jubilation for you in the name of Jesus. Amen. All problems you hear now. Gbogbo wàhálà tẹ̀ ń gbọ́ nísinsìnyí. You will not come to your home in the name of Jesus. Kò ní jẹ́ ìpín lórúkọ Jésù. Your home will, will, will be a peace in Amen. the name of Jesus. Amen. Àlàáfíà yóò jọba nínú. Ẹ ká sin Ọlọ́run. Let's go to the cushion now. So, execute thirty seven yẹn. Ezekiel chapter thirty seven. so read. ó tún wí fún mi pé. ó tún wí fún mi pé. sọtẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí. ọ̀ya prophesy to this to this eh, to this dry bone. ẹ sọtẹ́lẹ̀ sí àwọn egungun gbẹ̀yìn. ọ̀ya sì wí fún wọn pé. wí fún wọn pé. ẹ̀yin egungun gbígbẹ. egungun gbígbẹ. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí ni olúwa ọlọ́run wí. báyìí ni olúwa ọlọ́run wí. fún egungun wọ̀nyí. egungun wọ̀nyí. kíyèsí. kíyèsí. èmi ó mú kí èmi wọ inú yín. màrà sẹ́ńdà kàpá ẹ̀yin ó sì yè. ẹ̀yin ó sì yè your life will come to the your your, your life will come to life in the name of Jesus. amen àlàáfíà àti ìyè ọlọ́run yóò wá sínú ayé rẹ lórúkọ jésù. the goodness of God will come to your life in the name of Jesus. amen. all dead thing from your body to toe must come alive in the name of Jesus. Amen. You will not die. Olíkúrú. You will live long. Amen. You are, you are beyond you are lay on the hospital now. o wà lórí àkété bí. by the grace of God. ní orúkọ Jésù Kristi. arise and sign. amen. be healed in the name of Jesus. amen. By ìwòsàn lórúkọ Jésù. because nítorí pé. the the bone is arise. egungun gbẹ ó dìde ó sì dé àlàyé ọkàn. which prophesies to this. nítorí pé àsọtẹ́lẹ̀ uh, sí to this bone. àsọtẹ́lẹ̀ sí ní egungun gbẹ. the bone is coming up. egungun náà sì dìde. ẹ ti fò níbi tó ti sọ tẹ́lẹ̀ tegungun kó ti súnmọ́ra wọn. ó sì wí fún mi pé. ó sì wí fún mi pé. ọmọ ènìyàn. ọmọ ènìyàn. sọ fún egungun wọ̀nyí. sọ fún egungun wọ̀nyí. egungun wọ̀nyí lè ye. egungun yìí lè ye. èyí sì wí pé. ó sì wí pé. olúwa ọlọ́run. olúwa ọlọ́run. ìwọ ni ó lè mọ. you can anything. only you can know God. only God can know. ọlọ́run ni ìwọ nìkan ló lè mọ̀ anything you are passing through now. ohunkóhun tí ò ń là kọjá ń sìn. is too heavy for you. ó ti tóbi jù fún ọ. I know it's too heavy for you. mo mọ̀ pé ó dà pé ó tóbi jù fún ọ. but it's not heavy for your God. ṣùgbọ́n kò tóbi jù fún ọlọ́run rẹ. it's not heavy for Jesus. kò tóbi jù fún Jésù Kristi. it's not It's not heavy for the Holy Spirit of God. kò tóbi jù fún ẹ̀mí mímọ́. by the grace of God. nípa orí ọ̀fẹ́ Jésù Kristi. your confusion you are the un you are the you are the the un. Uh, you are the under confusion now. o ìdààmú bá ọkàn rẹ báyìí. by the grace of God. nípò rẹ̀ fẹ́ Kristi Jésù. all every load of your heart. gbogbo ẹrù ọnú ọkàn rẹ. you no see more than the name of Jesus. amen òrìrì mọ́ lórúkọ Jésù. you come to join the name of Jesus. amen yóò padà di ayọ̀. all every load of your of your heart. gbogbo ẹrù gbogbo you come testimony in the name of Jesus. amen yóò di testimony. I'm prophesy to you. mo sọ tẹ́lẹ̀ sí ọ. by the grace of God. nípò rẹ̀ fẹ́ Kristi. your problem with turn to testimony. amen. you will not die. o ò ní kú. you will not jobless again. o ò ní jẹ́ aláìníṣẹ́ mọ́. God. Ọlọ́run. yesterday. lánàá. God today. lónìí. God forever. Ọlọ́run títí ayé. by the grace of God. nípò rẹ̀ Kristi. who open. ẹni tó la ọ̀nà. who open the way. ẹni tó la ọ̀nà. there is no way. níbi tí kò sí ọ̀nà. he open the chapter a give chapter for you in the name of Jesus. amen. oh might you will Call me. ó pè mí lórí aago. for a great testimony in the name of Jesus. amen pẹ̀lú ọ̀rẹ́ òrìn ńlá lórúkọ Jésù. all things. gbogbo nǹkan. we not normal ìtí kò dára tí o bá mu tí ní rere come to you in the name of Jesus. yóò amen yóò wá sọ́dọ̀ lórúkọ Jésù. all things. gbogbo nǹkan there's no normal. èyí tí kò bá mu rárá. in a good and jubilate. ní ọ̀nà tí ó fi ní ayọ̀ àti. by the grace of God. nípò rẹ̀ ọ̀fẹ́ Kristi. everything ní gbogbo nǹkan. you will not expect. èyí ò retí rárá. sudden go sudden gold. àyanu ńlá. sudden gold. ìyanu ní kétékété. sudden sudden miracle. ìyanu ní wàràwàrà. God will reign in your home in the name of Jesus. amen yóò wá sínú ilé rẹ lórúkọ Jésù. either you like or not. bóyá o fẹ́ bí o kọ̀. you will dance. ó jó. you will jubilate. ó jayọ̀ you will laugh. ó rẹ́rìn. by the grace of God. nípò rẹ̀ fẹ́ Kristi. you will tell anybody. ó sọ fún gbogbo ènìyàn. God is good. pé Ọlọ́run dára. because Ezekiel is under confusion. nítorí pé Ezekiel yóò wà nínú ìdààmú náà. you are under confusion. ìwọ náà wà nínú ìdààmú ní àkókò yìí. but let me tell you. ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ. confusion will come. ìdààmú lè wà. to great testimony. yóò jí padà sí testimony ńlá. either you like or not. bóyá o fẹ́ bí o kọ̀. you will jubilate. ó yà yọ̀ you will jubilate. ó yà yọ. you will not see the sickness again. amen ò ní rí àìsàn yín mọ́ lórúkọ jésù. <laughs> all barrenness of your life. gbogbo. if you go answer the Anna. bí ọlọ́mọ lè dá lánàá lóhùn. if my God. gbogbo answer answer Elizabeth. bí ọlọ́mọ lè dá <laughs> Elizabeth lóhùn. if you God have time for the for for for the people in the bible. tí ọlọ́run bá ní àkókò fún àwọn tó wà ní bíbélì. if God remember Noah. tí ọlọ́run bá lè rántí Noah nítòótọ́. today lónìí. God will remember you in the name of Jesus. amen ọlọ́run yóò rántí rẹ lórúkọ Jésù. you will come. ó wá and jubilate. ó wá yọ ayọ̀ ńlá. egungun gbẹ náà. all the dry bone. ọ̀yàmà. Oh, bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀. mo sọ tẹ́lẹ̀. gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi. gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi. bí mo sì ti sọ tẹ́lẹ̀. bí mo ṣe sọ tẹ́lẹ̀. ariwo ta. ó na by the grace of God. nípòrò ọ̀fẹ́ kristi. your confusion must Bobo make a noise. yóò kọ ariwo ńlá ariwo ńlá of jubilation ti ayọ̀ ńlá in your life in the name of Jesus. amen. almighty either you believe or not. bóyá o gbàgbọ́ bóyá o gbàgbọ́. I will prophesy to your life. mo sọ sọsẹ́lẹ̀ sí rẹ. I will prophesy to your children. mo fà sọsẹ́lẹ̀ sí rẹ. I will prophesy to your to to to, to your family. mo sọ àsọtẹ́lẹ̀ sínú ìdílé rẹ. your family will come to joy in the name of Jesus. amen yóò di ayọ̀ ńlá lórúkọ Jésù the point of confusion you are being. gbogbo àkókò tó jẹ́ ìdààmú láyé. I don't know I don't I want to know. mi ò fẹ́ mọ̀ bí ó ṣe jẹ́ rárá. but the God of heaven. ṣùgbọ́n Ọlọ́run ọ̀run you touch you. yóò fọ́ kàn. you heal you. yóò wọ́ sàn. you come for testimony. yóò ó sì wá rí. by the grace of God. nípò ọ̀fẹ́ kristi. all problem you are passing through. gbogbo wàhálà àti ìdààmú tó ń là kọjá yóò di ayọ̀. either you like or not. bóyá o fẹ́ bí o kọ̀. either you be under under under ending of this act. bóyá wà ní abẹ́ òlé ayé yìí. ayé yìí you are coming to the end. bí o ti wá sí òkú. if you come today. lónìí. you have a testimony. ó ní testimony orúkọ jésù all problem you are going through the whole world. gbogbo wàhálà tó ń là kọjá náà yé. not come to your home that much. kò ní jẹ́ ìpín rẹ̀ lórúkọ jésù. not record any evil in o, your way. o ní ní ọ̀rọ̀ ibi kan láti rí lórúkọ jésù. God will intervene in your life that name of Jesus. ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ rẹ lórúkọ jésù. ó yá mà bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti gbọ́dọ̀ fún mi bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ mo sọ tẹ́lẹ̀ ariwo ti ta ariwo ta tiwo tiwo mìmì kan wá mìmì kan wá mìmì kan wá ilẹ̀ mi. Hey, there was a great shaking. The, the, the earth was shaking because of you. Gbogbo ilẹ̀ yóò mì nítorí títí ẹ the whole world was shaking. gbogbo àgbáyé yóò mì nítorí títí. the the the great thing you are coming to you. ohun ìyanu tó ń bọ̀ sọ́dọ̀ rẹ. people the whole world. gbogbo ènìyàn ní gbogbo àgbáyé. shake. wọ́n gbi. Mm. you will jubilate with you. wọ́n sì yayọ̀ pẹ̀lú rẹ. you will jubilate with you. wọ́n yayọ̀ ńlá pẹ̀lú rẹ. you will not dead. o lè kú. by the grace of God. nípò rẹ̀ fẹ́ kristi. all your your your thing you are running for. gbogbo ohun tí ò ń sáré. you will grant in the name of Jesus. láti lè ó bá Jésù. you come you call me. ó pè mí. daddy prophet Olagunju. prophet Olagunju. it is my time. àkókò mi ni. because it is your time to rise. nítorí àkókò lọ rẹ láti dìde. it is time to to jubilate. láti ya ayọ̀ ńlá. it is time to have a great testimony. ó sì ní testimony ńlá. it is time this your way must open. àkókò fún ọ̀rọ̀ ẹni kọ́nà láti là fún ọ. it is time. àkókò ni. to pull out from the pit of lion. it is time àkókò ni nípòrò ọ̀fẹ́ kristi. it is time. àkókò ni. to go to the promised land. láti lọ sí ilẹ̀ ìlérí rẹ. all surrounding your uh, promised land must collapse in the name of Jesus. gbogbo ibi tó yí gbogbo ìdàjẹ́ rẹ yóò ṣubú lórúkọ jésù. Jericho wall. gbogbo di Jericho. is fall down. yóò ṣubú lulẹ̀. all Jericho of your life will fall down. gbogbo di Jericho náà ayé rẹ yóò ṣubú lulẹ̀. because our God is great. nítorí pé Ọlọ́run wa tóbi. our God is great. Ọlọ́run wa tóbi. is great more than your expectation. ó tóbi ju gbogbo ohun tí òun lérò lọ. it's not be it's beyond our memory. ó kọjá ọgbọ́n wa. by the grace of God. nípa ọ̀fẹ́ Ọlọ́run. God is is great. Ọlọ́run tóbi. you will not know the the the the beginning of the end of God a ò lè mọ ìbẹ̀rẹ̀ àti òpin ọlọ́run. God is a is a God of today tomorrow and tomorrow and tomorrow and forever. ó jẹ́ ọlọ́run àná ọlọ́run òní àti ọlọ́run títí ayé. so don't worry. má dààmú. you will jubilate. ó yà ayọ̀ ńlá. if you remember the Israel. tí o bá rántí àwọn Israẹli. in the captivity of of Egypt. nínú ìgbèkùn Egypt. he pulled out the Israel. Israel from captivity. Ó mú àwọn ọmọ Israel jáde nínú. All problem you, you you pass through. Gbogbo wàhálà tó là kọjá. Israel will not experience one. Àwọn Israẹli yìí wọn ò tẹ̀lé ìkan. In ten of miracle. Ìyanu ni. God in ten miracle you are doing before you before God pull out from. ìyanu mẹ́wàá tí ọlọ́run ṣe kó tó mú wọn jáde. so God is God of miracles. ọlọ́run jẹ́ ọlọ́run ìyanu. ọlọ́run yẹn wà síbẹ̀. that God said the same. you will laugh. ó rẹ́ ni. you will laugh. ó rẹ́ ni. sorrow you are passing through. gbogbo wàhálà tó ń là kọjá. say bye bye. sọ pé ó dàbọ̀. bye bye for sorrow. sọ pé ó dàbọ̀ fún gbogbo ìbànújẹ́. problem fún gbogbo wàhálà. bye bye for the pain. bó dàbọ̀ fún gbogbo gbogbo. all pain you are passing through. gbogbo ohun tí ó ní wàhálà gbogbo ìlera sọ pé ó dàbọ̀ with boldness say bye bye. pẹ̀lú ìgboyà sọ pé ó dáàbò fún gbogbo ìnira àti ìṣòro. it is not my it is not my pos my, my problem. kì í ṣe ìpín mi lórúkọ jésù. if you know you are not uh, your problem. tó bá wà pé kì í ṣe ìpín ti. say bye bye. sọ pé ó dáàbò gbogbo wàhálà ti dààmú. by the grace of God. nípò ọ̀fẹ́ kristi. say bye bye seven times. sọ pé ó dàbọ̀. say bye bye from. lẹ́ẹ̀meje my sorrows i say bye bye. wàhálà mi ó dàbọ̀ wàhálà mi ó dìgbò ṣe gbogbo wàhálà mi ó dìgbò ṣe. my my life my life and my problem must must broken. gbogbo wàhálà mi ò dìgbò so. today my life is arise. ayé mi dìde lónìí. so arise. ayé mi dìde ó sì tàn ìmọ́lẹ̀. so it is your time for testimony. àkókò fún testimony rẹ ni. so i will tell you. mo sọ fún wọn. it's not normal. kò bá mu. egungun àtọdúnmọdún. E, e, dry bone for years. kó sì ṣéèkì. and you no know, shake. kó sì ṣéèkì. he shake kó sì ṣéèkì. and shake. kó sì dìde. and he rose up. ọyẹ máa kálọ ma. àwọn egungun náà sì wá sí ọ̀dọ̀ ara wọn. àwọn egungun sì wá sọ́dọ̀ ara wọn. and the bone gather together. egungun sí egungun rẹ̀. let me prophesy. ẹ yẹ kí n sọ tẹ́lẹ̀. all your losses. gbogbo tẹ́tí sọnù. all your problems, gbogbo wàhálà yín. your losses. yìí tẹ́tí sọnù. God will gather today. gbogbo ìṣòro yáyé. come to you in the name of Jesus. amen. all good losses. gbogbo rere tẹ́tí sọnù. either three years. ní ọdún tó kọjá. four years. tàbí ní ọ̀nà fifty years ago ẹgbẹ̀rún ọdún sẹ́yìn. between today. lónìí. and tomorrow. àti lọ́la. recover in the name of Jesus. amen náà gbà padà lórúkọ jésù. God of recovery. ọlọ́run tó mú ìgbà padà wá. God of recovery. ọlọ́run tó ń gbà padà. you recovery, all your losses. yóò gba gbogbo wa. you will come. ire iṣẹ́ rẹ̀ rẹ̀ padà. I say God. ó sọ pé ọlọ́run ṣe pé ó dára. God. yìí pé ọlọ́run. you are good. ó dára lọ́pọ̀lọpọ̀. it is God is not a God of failure. Ọlọ́run tí kò ń jánikulẹ̀ ni. Mm, it's not a God of failure. Ọlọ́run tí kì í jánikulẹ̀. It's a God of fulfilment. Ọlọ́run tí mú májẹ̀mú àtìlérí ṣẹ ni. <laughs> You fulfil your promise in the name of Jesus. Yóò mú ìlérí rẹ̀ ṣẹ́nu ayé rẹ̀ lórúkọ Jésù. All good all good vision you are. Gbogbo ìran rere rẹ. All good your prophet prophesy about you. ìtí a ti sọ tẹ́lẹ̀ nípa tirẹ̀. ẹni ẹni di ó dídé. láti ọjọ́ pípẹ́. You come to pass. Yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù. You come to pass. Yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù. Either you like either you believe. Bóyá o gbàgbọ́ bóyá o gbàgbọ́. Believe in God. Gbàgbọ́ nu Kristi. You see the miracle. Ó sì rí ìyanu rẹ̀. Because. Nítorí pé. The time. Àkókò It's your time. Àkókò tirẹ̀ ni. It's your time. Àkókò rẹ ni. For the blessing. Fún ìbùkún. It's your time. Àkókò rẹ ni. To be to be to to be jubilate. láti yọ ayọ̀. it is time. àkókò rẹ ni. by the grace of God. nípò rẹ̀ kristi. it is time. àkókò rẹ ni. to have pregnant. láti ní oyún. with three twins. ọmọ mẹ́ta ló bí. four twins. five twins. ọmọ mẹ́rin. six twins. ọmọ mẹ́fà. once. lẹ́ẹ̀kan ṣo. one times by the grace of God. nípòrò ọ̀fẹ́ kristi. by the grace of God. nípòrò ọ̀fẹ́ lọ́run. God will visit you. ọlọ́run yóò bẹ̀ ẹ́ wò. in this night. ní àṣálẹ̀ yìí. in this morning. ní òwúrọ̀ yìí. in this today. ní òní God will visit you. ọlọ́run yóò bẹ̀ ìdílé rẹ wò yóò bẹ̀ ayé rẹ wò. either you like or not. bóyá o fẹ́ bí o kọ̀. write it. kọ sílẹ̀. it's your day òní ní ọjọ́ rẹ. you see me now. orí mi sì. I see you now. èmi náà rí ọ. it is your time. àkókò rẹ ni. to jubilate. láti yayọ̀ ńlá. if you die bone tí egungun kẹyìn gather together bọ́lẹ̀ wá papọ̀ kórajọpọ̀ to become a man wọ́n to become a woman wọ́n sì di àlàyé ọkàn all your all your problem must scatter gbogbo wàhálà tó ti tó gbogbo wàhálà tó ti yóò parun parun and grant it in the name ọlọ́run yóò sì jọ sọ di àlàyé ọkàn. because he has created you. nítorí pé a dá ọ. for glory. fún ògo. He has created you. Ọlọ́run dá ọ. For testimony. Fún ọ̀rọ̀ ẹ̀rí ńlá. You and your family. Ìwọ pẹ̀lú ìdílé rẹ. Yà create you. A ọ. To jubilate. Láti yọ ayọ̀. Either you like it or not. Bóyá o fẹ́. I will assure you. Mo fi dá ọ lójú. Mm-hmm. Mbà you no see the problem again. O ò lè rí ìṣòro yẹn mọ́. Because it's not normal. Nítorí pé kò bá mu. All your work of God. Gbogbo iṣẹ́ rẹ níwájú Olúwa tó ń ṣe. All your work of God. Gbogbo iṣẹ́ Ọlọ́run all your work of God. gbogbo iṣẹ́ rẹ ti jojo a miracle. ìyanu ni. is a what. iṣẹ́ ọlọ́run ìyanu ni. is a miracle. ìyanu ni. you miracle your life. yóò sọ ayé rẹ di ìyanu. your your your your children is is you miracle your your children. àwọn ọmọ rẹ yóò di ìyanu. you miracle you in your business. iṣẹ́ rẹ yóò di ìyanu all losses. gbogbo tó ti sọnù. you come together. yóò wá pẹ̀rọ. you use for the glory. fún ògùn ọlọ́run. you use for the for the for the for the your family. yóò sì wúlò fún ògùn ọlọ́run fún ẹbí rẹ. families will not come to your life again. gbogbo wàhálà ti dààmú kì yóò jẹ́ pinnu lórúkọ jésù. by the grace of problem will not come to you. wàhálà ti dààmú kì í ṣe pinnu mọ́ lórúkọ jésù. because of dry, dry bone. nítorí pé egungun gbẹ yẹn. gather together. ó kóra jọpọ̀. gather together. ó kóra jọpọ̀. read mama. nígbà tí mo sì wò ó. nígbà mo wò ó. kíyèsí kíyèsí. iṣan àti ẹran ara. ń bára sàdá. iṣan àti ẹran ara padà. the tender and the flesh. come together. wọ́n parapọ̀. come together. wọ́n wá dodidi. they become one. your life will come to the to, you, your life will, will set to amẹ́kẹ́bù in the name of Jesus. amen ọlọ́run yóò yanjú ayé rẹ lórúkọ jésù. you see left. ó wọ òsì. you see the glory of God. ó rí ògo ọlọ́run. you see right. ó wọ ọ̀tún. you see your glory of God. ó rí ògo ọlọ́run. your life will come to hundred percent. ọlọ́run àárẹ̀ ìyá yóò sì wá sí pípé. because you cannot manage your life again. nítorí pé o lè máa manage ayé rẹ lọ báyìí. you will not come to you will not manage your life again. o ò lè máa manage ayé rẹ lọ báyìí báyìí. anything come to your memory. gbogbo tó bá ti wá sí ọpọlọ rẹ. any good thing you are coming to your memory. gbogbo ohun rere tí o ń rò. you could feel from today. yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù. remember. rántí pé. today. òní yìí. is not normal. kò bá mu. it is not normal. kò bá mu. because it's not normal. nítorí pé kò bá mu yìí. let go. ẹ jẹ́ kó lọ. let go. ẹ jẹ́ kí a. to our Christian. sínú ọ̀rọ̀ Ọlọ́run. read the mama. nígbà tí mo sì wò ó. when you are see. kíyèsí iṣẹ́ àti ẹran rẹ wá sí ara wọn. yes. àwọn sì bò wọ́n lókè. uma oh isa kata. ṣùgbọ́n. yes. èémí kò sí nínú wọn. glory cover you. ògo yóò bù ọ. your life will turn to glory. ayé yẹn ló jì sí ògo. don't fear again. má gbẹ̀rù. let's go to the, the picture of God. The, God told uh, God told the the two of of uh, Lazarus sister ọlọ́run sọ fún àwọn lazarus. if you believe. tí o bá gbàgbọ́. you will see the glory. o rí ògo ọlọ́run. i told you. mo sọ fún wọn. èmi ni àjínde àti i am the life and resurrection. i am the light and resurrection. so don't worry. má dààmú. if you believe. tó bá gbàgbọ́. lazarus must rose up. lazarus rise ó dìde. lazarus rose up. lazarus yìí ó dìde. you walk again. ó sì ó sì rìn you live again. ó sì di alààyè ọkàn. you go back to the to your home. ó sì padà lọ sí ilé from from the from from the from grave. the uh, from the grave. grave. láti inú ibojì. Eh, either your life is under under grave. bóyá ayé rẹ wà nínú ibojì. let me tell you. Take sọ fún ọ. because God do it. nítorí pé Ọlọ́run ṣe. God do it. Ọlọ́run ṣe. if God do it. tí Ọlọ́run bá lè ṣe. ooo. Oh your life will not be on grave again. ayé ẹ kò lè wà ní bojì mọ́ lórúkọ jésù. your destiny will be on on grave more than ten years now. ayé ẹ ti wà ní bojì fún ọjọ́ pípẹ́ nísìnyí. by the grace of God. nípòrò ọ̀fẹ́ ọlọ́run. recovery in the name of Jesus. ó gbà padà ó gbà ayé ọkàn padà lórúkọ jésù. don't rush. má dààmú rárá. don't rush. má kánjú rárá. don't believe don't believe God. gbogbo gbàgbọ́ ọlọ́run. you will come together. yóò wá sí ìmúṣẹ. everything must come together. gbogbo yóò wá sí ìmúṣẹ. work together yóò parapọ̀. for the for your success. yóò ṣiṣẹ́ pà fún rere fún ayé rẹ. by the grace of God. nípò ọ̀fẹ́ Kristi. thank you my brother. ẹ ṣé. thank you everybody you are me. a ṣé gbogbo èèyàn tó ń wò mí. it is your time. àkókò rẹ ni. to jubilate. láti rí ayọ̀ ńlá. it is not normal. kò bá mu. tomorrow. lọ́la. Uh, uh, on, on Friday. ní ọjọ́ Friday. come. ẹ wò mí. by the grace of God. ẹ wá ẹ ó sì rí mi. by six. ní aago mẹ́fà. o'clock. ní aago mẹ́fà. you will know. a ó sì mọ̀ wípé. God is great. pé Ọlọ́run tóbi. our topic àkókò ọ̀rọ̀ wa òun ni pé kò bá mu kò bá mu ohun tí a pè ní kò bá mu woman capacity. ó kọjá òye ènìyàn. beyond knowledge of human being. ó kọjá ohun tí ènìyàn lè lérò. beyond ability of human being. ó kọjá ipá àti agbára ènìyàn. when you God ask Ezekiel. nígbà tí Ọlọ́run bèè lọ́wọ́ Ezekiel this bone. ǹjẹ́ egun gbígbé yìí. can rise again. ǹjẹ́ ó lè di alààyè ọkàn. ṣé ó ní pé I don't know. ọlọ́run ìwọ nìkan èmi ò mọ ìwọ nìkan ló mọ ọlọ́run. but ṣùgbọ́n. if you read that bone tí a bá ka ẹsẹ̀ yẹn dáadáa. the bone is come normal. egun gbígbé yẹn sì di alààyè ọkàn. he came to walk alive. ó sì bẹ̀rẹ̀ sí ní rìn ó sì di alààyè ọkàn ó bẹ̀rẹ̀ sí ní rìn. so he walk. ó sì rìn. oh your life will walk. amen ayé rẹ yóò rìn. by the grace of God your your business will boom. iṣẹ́ rẹ yóò yóò jí dìde yóò sì rìn. your company will wake up. ilé iṣẹ́ rẹ yóò dìde padà. either you like or not. bóyá o fẹ́ bóyá o kọ̀. our our God is alive. ọlọ́run wa ń bẹ láàyè síbẹ̀. it is today. lónìí. tomorrow. lọ́la. and forever. àti ti ayé. so don't believe in. ẹ ẹ gbàgbọ́. it is God of miracle. ọlọ́run ìyanu ni. by the grace of God. nípò rẹ̀ fẹ́ kristi. your problem is vanished. amen. Yeah your life will turn to joy. amen. I pray for you. mo gbàdúrà fún ọ. by the grace of God. nípòrò ọ̀fẹ́ Kristi. barrenness. gbogbo àgàn you you have hope now. a ó ní ìrètí nísìn. receive. ẹ gbà ẹ gbà by the grace of God. lórúkọ Jésù. your womb. gbogbo. I pray to your womb. mo gbàdúrà sínú yín. receive a bouncing baby boy. ẹ gba ọmọkùnrin ńlá lórúkọ Jésù. twins in the name of Jesus. ẹ gba ìbejì lórúkọ Jésù. triple in the name of Jesus. ẹ gba ìbẹ́ta lórúkọ Jésù. by the grace of God. ní orúkọ Jésù. you will a you will receive a great letter. ẹ ó gba lẹ́tà ayọ̀ tomorrow ní ọ̀la. It's a letter of joy. Yóò jẹ́ lẹ́tà ayọ̀ ńlá. It's a letter of promotion. Lẹ́tà ìgbédìde. It's a letter of. letter ìgbéga. Of receive a greater letter for the appointment of of goodness. Lẹ́tà lẹ́tà ayọ̀ fún àṣeyọrí ńlá. You are expecting this thing before. Ẹ ti ń retí rẹ̀ fún lọ́jọ́ wípé. Today's. Òní yìí. Receive ẹ gbà lórúkọ jésù gbà lórúkọ jésù gbà lórúkọ jésù gbà lórúkọ jésù gbà lórúkọ jésù. Your problem is vanished. Gbogbo wàhálà yín ti dópin. Your sickness is vanished. Gbogbo àìsàn yín dópin lónìí. Your life your life will jubilate. Ayé rẹ yóò ní ayọ̀ ńlá. All your encounter. Gbogbo ìbápàdé rẹ. Today you will not see more. Gbogbo wàhálà rẹ ò ní rí wọn lórúkọ Jésù. God of Ayọ̀ Babalá you set you. Amen. God of. Uh, Ayọ̀délé Babalọ́lá will settle you. Amen. God of SK Abiola will settle you. Amen. God of Enoch Adéjàre will settle you. Amen. God of me Prophet Moses Ọlágúnjú will settle you. Amen. I receive angel of of joy in the name of Jesus. Amen. Receive the angel to to carry the glory Receive the name of Jesus. Amen. Fire of Holy Ghost will settle you. Amen. By the grace of God. Amen. When you see me live now. by the grace of God nípò ọ̀fẹ́ Kristi today is your day amen today is your day amen today is your day amen today is your day amen you will not be a stagnant in the name of Jesus amen your light will cover your life amen your darkness roll away amen your pit will, will not come to your life again. Amen. All darkness in your way, light will cover it in the name of Jesus. Amen. Way out will be your person in the name of Jesus. Amen. I pray God will wear your tear in the name of Jesus. Amen. A great testimony will come to your mouth in the name of Jesus. Amen. I pray for you You have pain here, under under your stomach. Lay your hand upon that. Gbé ọwọ́ rẹ sí orokun ẹbí tó ti. On your stomach. Òbí tó ń dùn ẹ̀yẹn gbé ọwọ́ rẹ lébẹ̀. By the grace of God. Nípò rẹ̀ fẹ́ Kristi. Your head is is looking like like like like like a Gbogbo rẹ̀ ló ń gbóná báyìí. By the grace of God all your fever. gbogbo wàhálà ti all your sickness. gbogbo àìsàn. all your pain in gbogbo in, in, in, in your body. gbogbo bí ti ní. the letter of death they are giving you. gbogbo lẹ́tà ikú tẹ̀sí fún ọ. I cancel them in the name of Jesus. amen mo gbẹ́sẹ̀ lé lórúkọ Jésù. by the grace of I cancel in the name of Jesus. amen. peace must reign your life. amen. peace must reign in your life. amen. by the grace of God it is your time. amen to joy to rejoice. láti yayọ̀ amen. it is your time to be a plenty money it is your time to jubilate. amen. my brother, my brother accept Christ today. ẹ gba Jésù Kristi lónìí arákùnrin àti arábìnrin. it is a miracle father. ó jẹ́ Ọlọ́run ìyanu. accept ẹ gba kristi. and believe it. kí ẹ sì gbà á gbọ́. by the grace of God. nípò ọ̀fẹ́ lọ́run. leave your sin. ẹ fi ẹ̀ṣẹ̀ sílẹ̀. leave your sin. ẹ kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀. sin must sin when you when you allow sin your life. tí o bá ti gba ẹ̀ṣẹ̀ láàyè inú ayé rẹ. expect death. kàmáre ti kú nìyẹn. leave your sin. fi kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. when you leave your sin. tí o bá ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. peace must come. àlàáfíà yóò wá jọba. it is your time. àkókò rẹ ni. it's your time. àkókò rẹ ni. to accept Christ. láti gba Jésù Kristi. if you are a son of God. tí o bá jẹ́ ọmọ Ọlọ́run. you cannot joke with any sin. o ò ní máa fi ẹ̀ṣẹ̀ ṣe rárá. you drink alcohol. it is not good. you drink cocaine it's not good. ẹ̀mí cocaine kò dá rárá. you are smoking it's not good. ká máa fa sìgá máa fa gbó kò dáa. because the angel will not come to your home. nítorí pé àwọn áńgẹ́lì wo ò láyè wá sínú ilé wa. anything smoking. ká máa fa gbó ká máa fa sìgá kò dáa rárá. anything you you you God is not it is not allow a child to be a a a, a disobedient. kò jẹ́ kí a jẹ́ yóò sọ wá aláìgbọràn. don't be a disobedient child. kẹ́ má jẹ́ aláìgbọràn ọmọ. it is your time to leave everything you are hinder you. àkókò ní láti kọ gbogbo tó ń dènà wa sílẹ̀. it is time to change from bad to good. àkókò ní láti kọ gbogbo ọ̀nà ibi sílẹ̀. because nítorí pé. God is have mercy. ọlọ́run jẹ́ aláàánú. when you come to God. tí o bá ti wá sọ́dọ̀ rẹ̀. it is ready to accept you. ó ṣetán láti gbà padà. if you are a wisher. tó bá jẹ́ oṣó tàbí àjẹ́. let me tell you leave it. ẹ jẹ́ ká kọ̀ sílẹ̀. or society a, a society. tàbí a wà nínú ẹgbẹ́ kan tí kì ṣe ti ọlọ́run. please a bad society. ẹgbẹ́ tí kì í ṣe ti ọlọ́run. leave it. ẹ jẹ́ ká kọ̀ ẹgbẹ́ yẹn sílẹ̀. God is good. ọlọ́run dára. God is a marvelous. Ọlọ́run jẹ́ Ọlọ́run àánú. Because when you close to him. Nítorí pé tí a bá súnmọ́. You have a rest of your mind. A ó ní ìfọ̀kànbalẹ̀. Let go to our scripture in, in, in, in John. Ìwé Jòhánù. eleven twenty eight. Orí kọkànlá. eleven twenty eight. Am I correct? eleven twenty eight. John eleven twenty eight. Come unto me, all ye are labour. No, No. It's uh, Matthew 11, 11 28. Am I correct? 11 28. Sorry. Sorry. Matthew 11 28. Come unto me. All ye are labor. Oh, yeah. You can read in English. Come unto me. Come unto me. All ye that labor. All ye that labor. And heavy laden. All, all, all at heavy laden. are ah, heavy laden. and I will give you rest. Eh, I will give you rest. èmi yóò fún yín nísinmi. it's a God of promise. ọlọ́run ìlérí ni. if you come to God. tí o bá wá sọ́dọ̀ rẹ̀. he will give you rest. yóò fún ọ ní ìsinmi. but he tell you. ṣùgbọ́n ó sọ fún ọ. hey he tell you. ó sọ fún ọ. all your loading. gbogbo ẹrù wíwo rẹ. take it out. gbé kúrò. Uh -huh. tell carry further take my yoke upon you. take my yoke God have yoke. ẹ gba àjàgà ọlọ́run ní àjàgà tirẹ̀. God have yoke. ẹ gba àjàgà. the yoke of God is is is very is very is very good. àjàgà ọlọ́run ó jẹ́ èyí tí ó rọrùn. when you leave your your your your your your your your your your ability or your problem. tí o bá gbogbo ìṣòro rẹ kúrò. the problem is sin. yóò yóò wọlé lọ. problem is sin. ìṣòro jẹ́ wàhálà ẹ̀ṣẹ̀. Joke of God. àjàgà ọlọ́run. is a peace for you. ó jẹ́ àlàáfíà. you have a rest of mind. ó ní ìfọkànbalẹ̀. ọ̀yàmà. and learn of me. ẹ eh, learn of come and learn of me come and learn of me. oh yes. for I am meek and lowly in heart. yes. and ye shall find rest unto you your soul. you have a rest in your your in your soul. ẹ ó sì ní ìsinmi nínú ọkàn yín. it is time. àkókò ni o. don't late ẹ má jẹ́ kó pẹ́ jù to accept God láti gba Kristi. God of Ayọ̀ Babalọlá. Ọlọ́run Ayọ̀ Babalọlá. I pray for the people you are seeing me today. Mo gbàdúrà fún gbogbo ọkọ̀ tó ń wò mí báyìí. You have rest of mind. Ó ní ìfọkànbalẹ̀. God will lift you up. Ọlọ́run yóò gbé ọ sókè. Your this world we are here today. Ayé ta wà lónìí. I send you. Mo rán. To be an angel. Láti jẹ́ gẹ́gẹ́ bí angẹ́lì. To guide you. Láti dáàbò bò ẹ́ through the dream. nínú ojú ìran. by the grace of God. nípa ọ̀rọ̀ fẹ́ kristu. you settle your your case. láti yanjú gbogbo ìṣòro ayé rẹ. today is your day. òní ni ọjọ́ tirẹ̀. when you sleep today. tó bá ti sùn lónìí. you will come God will come to you. ọlọ́run yóò bẹ̀ ọ́ wò. and remove all problems in your life. yóò sì mú gbogbo ìṣòro ayé rẹ kúrò. accept it gbà ní olúwa jesus is coming soon christ ń bọ̀ láìpẹ́ jesus is coming soon jésù ń bọ̀ láìpẹ́ when you jesus is coming nígbà tó bá ti dé if you don't go tí ò bá ba lọ yay It's a pain. Ó jẹ́ ohun tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn. It's a pain for you. Ìbànújẹ́ ńlá ni. But you you you were ready for the coming of Jesus Christ. Ẹ jẹ́ ká máa múra fún bíbọ̀ Jésù Kristi. It is time to ready. Ẹ jẹ́ ká àkókò ní láti gbáradì. Don't joke with coming of Christ. Ẹ má jẹ́ ká fi ṣeré rárá ìpadàbọ̀ Jésù. Don't joke yo. Ẹ jẹ́ ká máa fi ṣeré. It is time to ready. Àkókò ní láti múra fún. ọtí rẹwọn gan. ìgbàsókè gbogbo ẹ̀yàn àyànfẹ́ Ọlọ́run ẹ múra fún ìgbàsókè àwọn àyànfẹ́. this art ayé yìí this world ayé yìí is come to end yóò wá sí òpin by now God will bless you. amen. Thank you.